ẹ̀yin ènìyàn nílé lóko àti lẹ́yìn odi ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ ti ń wo Sunday Àkàndé TV ẹ ò mọ̀ nípa ẹ̀ <laughs> ẹ wò ẹ máa wo Sunday Àkàndé TV nígbà gbogbo lóòrèkóòrè nígbàkúùgbà nítorí pé Sunday Àkàndé TV ó kún fún àwọn orin tó ní ìmísí Ọlọ́run ìmísí láti òkè wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Sunday Àkàndé TV ó kún fún ọ̀pọ̀lọpọ̀ sinimá sinimá àgbéléwò tó jẹ́ ti onígbàgbọ́ sinimá àgbéléwò tí a ò lè fọwọ́rọ́ sẹ́yìn sinimá àgbéléwò tó kún fún ìmísí ọlọ́run ẹ máa wo Sunday Akande TV ẹ jọ ẹ kàn rọra tẹ kíní pupa tí wọ́n kọ subscribe sí yẹn ẹ tẹ bẹ bá ṣe tẹ ẹ tẹ ibi aago ibi aago kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ tẹ ìtumọ̀ yẹn ni pé tí a bá ti fi fíìmù tàbí orin mi sí tuntun sí a lè sọ fún wa wípé nǹkan mi ti wà ń bẹ̀ o ká lọ wo ẹjọ́ ẹ máa wo Sunday Akande TV <laughs> ó kún fún orin tó kún fún ìmísí Ọlọ́run àti sinimá àgbéléwò tó kún fún ìmísí Ọlọ́run ẹ máa wo Sunday Akande TV ẹ gbádùn Jésù. me if there's any problem. I don't like the way you are just asking for money, you know. Sharp, sharp, Just give me the money. I need it now. No luck, it is grace. Grace is at work. You should have told me you're coming here empty-handed. Then I'll have prepared myself. Pastor, what is the point we are trying to arrive at, please. Ah! I will, I will wire you. The, the grace. And um, remember, remember to brush your teeth. Your friends' things. Ah! Ah! Ah! Ah! Ah! ah, ah! Termination letter. Guy, guy, you said you were going to story. What do you want me to do? Even I say you the grace, you the grace. Yeah, the grace. This is what I call you for, you don't do am. Huh? oh, oh. no worry, we'll order for something. But let's discuss first. Sir, I am hungry. You are welcome to Kakalika. Bọ́ọ̀ báyìí kúrò níbí lónìí tó lọ sílé rẹ̀, òkú rẹ̀ wọ́n gbé jáde láfẹ̀ẹ́ lójú ọ̀tún. I want 24 hours security in this house. Èmi ní I will suggest we go back home and pray again for God to lead us right on the right way. Why did you suddenly stop? Wọ ẹ̀mí kú jáde ní orúkọ Jesus. Mom is in a very critical condition. Ẹ̀bọ̀ ń rèwọ ẹbọ kàkà tí You talk to me like that. Yes! Speak fool. Olúpẹ̀ mo Oh ah, God! Ọ̀gá. Tí mo sọ pé kò rí bẹ́ẹ̀, mo ti wá dàrú You see, we need to embark on a journey. Chief where are we going? Your Abali's place. You heard me right. The Holy Spirit is asking me to preach the gospel of Christ Jesus here in this bush. What? Can you believe that? Who, who, who's slide? Who's slide? Who? Your eye full of light! Give your life to Jesus. Tó bá jẹ́ pé bó ṣe wù ní Wèrè tí ń jọba ń di ayò, mo yọ̀ dàbọ̀ lójú. Ah, ah, ah, èyí ò wá pọ̀ jù fi lẹ̀ jọmọ wíwìkú ìsọkúsọ tí ò jẹ́ kó bí ojú ńlẹ̀ bàbá ẹ̀ náà nù. Eh, ìsọkúsọ mà kọ́ ṣebí wèrè ló fẹ́ jọba mi tí wèrè tiẹ̀ náà bá jọba mi ayọ̀ tó burú jù. bí bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú agbára wa ò tó nǹkan and a ti fọwọ́ lé ohun ìtulẹ̀ a ò tún gbọ́dọ̀ bójú wẹ̀yìn mọ́. ṣùgbọ́n bíbélì ò wá sọ fún wa ká àtakò wa nílé tí wọn bá gba ìrere tí a mú wa fún wa nítòótọ́ ni jésù kú fún wa ó kú fún gbogbo aráyé ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kò fi ipá mú ẹnikẹ́ni láti gbà á. ẹ wo ẹ mọ̀ jẹ́ kí ilé aláyé bàjẹ́ yóò fà kókó wa ṣòfò ìlú ló rán wa sí ọ wọ́n ní ká sọ fún ọ wípé kó o kó gbogbo bìrábì náà sì yẹ kó o ní olúwa yìí. wo nítorí náà kó o fa etí ẹ̀ méjì nítorí bẹ́ẹ̀. ee láti fẹ́ ṣe pa gẹ́gẹ́ <laughs> gbọ́ kó o pa arábìnrin sọmọ́jẹ́ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó jẹjẹ gbẹgbẹ ti sì làdí jẹrẹ. lẹ́nu lọ́rọ̀ báyìí ó wò mí látòkè délẹ̀ àfi náà kọ́ ló ṣẹ̀dá mi nígbà tèmi náà wà tó tèmi tán bí ẹyẹ ń bàkà ó kàn wò mí bíntín hmm. nígbà tó máa parí gbogbo ọ̀rọ̀ náà ó ní. Can you compose a love song for me? I mean ṣé o lè kọrin ìfẹ́ kan fún mi. bó ṣe sọ bẹ́ẹ̀ tàn báyìí orí mi gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mi ò kọ́ tẹ̀ rántí kankan mọ́ rárá ohùn mi bẹ̀rẹ̀ sí gbọ̀n ògùn bó mi ah. nígbà náà mo tó mọ̀ ẹ pé òtún báńtẹ́nì ìtumọ̀ ọ̀rọ̀ mi níwájú abo. àmọ́ kí ló wá le tó yẹn. ewu làbọ̀rọ̀ máa ti mú da mi nítorí àǹbóbìnrin sọ̀rọ̀ nígbà tá à ń ṣe exam kọ́kọ́sì gan-an àti mú jomi bí apẹ̀rẹ̀ náà. farabalẹ̀ májà aṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́ ó aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri mò ń gbádùn tiẹ̀. ṣé mi náà ló fún ní gbogbo oríkì yẹn àbí. Ah. má bínú jàre. Ah, ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́. má bínú má bínú iṣu ẹni ló tọwọ́ ẹ ní pé pé jàre. àbí. <laughs> jọ máa bá tàn ẹ lọ ká lè rí omi ọgbọ́n bù mu jàre. sí ọ ní ìlọ wá jókòó sí tó ń rin sìn bí àpò kúlíkúlí. àbí òráyé mi báyìí òráyé mi. má sòpò yọra rẹ lẹ́nu kò sífù tí ń bẹ ní òròmọdìyẹ rẹ táwọn òdì òkè ọmọ ọ̀rẹ́ mi a ti ṣetán láti ràn ọ́ lọ́wọ́ tẹ̀lé mi já lọ. nígbà tí mo á ń gbọ̀n létè tí mi ò mọ nǹkan pàtó tí màá sọ. So bèbí yẹn kàn tẹ́ fi mi pa níjà. <laughs> kílẹ̀ wá ti bọ̀dẹ̀ wá rìnrìn tó báyìí. ṣé pé kò ti tọ̀ síbẹ̀. sinimá wo dá mi ẹnu màá ní. ṣìgá wa. mi ò lélẹ́yìí tún sọ báyìí. ó ní kó máa bọ̀rọ̀ ẹ̀ bọ̀ ni. ó ní. kò látìgbà tí mo ti wà ní primary school ni mo ti ń kọ ẹsẹ̀ bíbélì sórí mo ṣe títí tí mo fi dé secondary school gẹ́gẹ́ bí ọmọ pásítọ̀ láti ilé lọ sí school láti school lọ sí fellowship uh-huh. kò síbi tí mò ń lọ rárá nígbà òníde mo tún wá rò pé tí n bá wọ yunifásitì màá ní ìsinmi ṣùgbọ́n àwọn tí mo bọ́ sí lọ́wọ́ wọn kì í ṣe ènìyàn rárá áńgẹ́lì ló yẹ ká máa pè wọ́n nítorí ìgbé ayé ìwà mímọ́ ààwẹ̀ àti àdúrà ní ẹsẹ̀ wúrà wọn from one fellowship to another no clubbing no party lójú tiwọn ojoojúmọ́ ni ọlọ́run gbé kú mọ̀ dání tó ń wá ẹlẹ́ṣẹ̀ kiri tí n bá lọ sí fellowship mu èrè eléyìí tí mo ti lọ yìí kò lè tán nílẹ̀ rárá títí tí bẹ́ẹ̀là yóò fi fọn fèrè sórí ọdún kan ṣoṣo tó kù tí mo níyì èmi gan fẹ́ gbádùn àyè tèmi náà kẹ àbí kí ló dé sórí <laughs> ọkùnrin tí ò bá já kó já ká má rírú ẹ̀ mo mí kó já kùtùkùtù mi ò lè tẹ̀lé. I cannot live a boring life again. Therefore, you are not romantic in your approach. Ẹ pàṣẹ fún jà lọ, ẹ pàṣẹ fún jà lọ. Lẹ́nu ah. ah. yẹn wọ ẹ gan o, ah, ó tẹ́rìbù. Fàjẹ́ ntọ̀ yìí, ojú tì mí, ẹsẹ̀ mi sì wọlé túrútú. Obìnrin pẹ̀lú ìgbéraga. Rárá o kì í ṣe gbogbo obìnrin o ìyẹn kò tẹ̀ ní gbéraga ń pè mí. Hmm. dìran kí ló ṣe ẹ. ohun tó ń ṣe pé ò ṣọra. ẹkún adéyí yàtọ̀ sí ti àdèyí. àdèyí ń sunkún òtútù adéyí ń sunkún ooru. ọmọ yorùbá tata ṣé orí pé ibi tá a fẹ́ gbin òbí sí fúnra ara obìlóbi lálẹ́ òun lẹ̀ a kàn máa roko mọ́ ló ṣẹ̀fẹ̀. Uh, excuse me. Eh, Jana. Jọ ṣàánú mi. Jọ. Oríṣiríṣi ìjàkulẹ̀ ni mo ti bá pàdé lórí ọ̀rọ̀ àtìyàn yìí. Eh? And láìpẹ́ yìí ní ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ìwọ ló ń pèsè sílẹ̀ fún mi. Eh, eh, kí ló wá fún ẹ ní ìdánilójú ọ̀rọ̀ tó ń sọ yìí? máa ṣàlàyé. ṣorí láìpẹ́ yìí nígbà tí mo ń gbàwẹ̀ àtàdúrà tí mo tún ka bíbélì mi ni ẹ̀mí ọlọ́run tọ́ka mi sínú ìwé Jeremiah orí kẹjọ. ẹsẹ̀ ìkọkànlélógún. ó dà o kí ni bíbélì sọ o. ó sọ wípé nítorí ìpalára obìnrin ènìyàn mi ni a ṣe pa mí lára èmi ṣọ̀fọ̀ ìyanu sì dì mí mú ìwọ ni ẹni tí ọlọ́run yàn fún mi láti gbà mí kalẹ̀ lọ́wọ́ ìpalára àwọn obìnrin tó ti já mi kulẹ̀. <laughs> Ah, èmi ló fẹ́ máa fi ètè ìpọ́nni báwí èmi ló fẹ́ máa fi bíbélì mú ah, àmọ́rún yín ah, àmọ́rún yín ẹnu yín dùn kò sí iye máìlì tẹ̀lé rìn kẹ́lì mú bọ́ sínú páńpẹ́ ẹ̀fẹ̀ ọdún kan tájọ máa lò yìí gbogbo obìnrin lẹ́ẹ̀bà kanlẹ̀ ẹ̀yin mí inú yìí tiẹ̀ ti lè dẹrù ìlú òyìnbó kalẹ̀ tá a bá ti sìnú tọ́ báyìí ẹgbẹ́ bọ́ọ̀sì ẹ̀ tún dànù nìyẹn àmọ́rún yín àmọ́ ẹ wàá fobìnrin lẹ̀ ìrònú àtàrò kan ẹkún àsun ìdákẹ́ ajẹ́pin gbogbo àwọn obìnrin tẹ́tí tẹ́tí bá tí wọ́n jẹ́ tẹ́tí fọlájìyọ̀ lára wọn àti mọ́rún yín. ìyanu ọ̀rọ̀ òdẹ̀rí bó ṣe rò yẹn o. <laughs> mo nífẹ̀ẹ́ tọkàntọkàn I love you sincerely fẹ́ fẹ́ níṣu lọ́kàn ni. dọ́dọ̀dọ̀dọ̀dọ̀dọ̀ má fi búrẹ́dì kó mi lómi ọbẹ̀ ìwọ ìwọ yìí dẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì ó mọ̀ ọ̀nà ṣọ́ọ̀ṣì ó ah, ah. oh, tàwọn tó náà lè bá sọ̀tì lẹ̀ ọ̀rọ̀ o ò jọ rárá o bá ti ṣe nǹkan tó ní ṣe tán kó o dìde kó lọ wá ṣẹ̀ṣẹ̀ mi ò ráyè nọ́ọ̀sẹ̀nsì. gbogbo ẹgbẹ́ mi ló ní ọ̀rẹ́bìnrin láti ìgbà tí mo ti wà ní girama àmọ́ èmi ò bá wọn ní nígbà tí mo tún dé ilé ìwé gíga mi ò rí tobìnrin rò. jọ̀ọ́ Dìran kí ló fa gbogbo nǹkan tó ń sọ fún mi yìí o. Ah, Ẹniọlá jọ̀ọ́ má bínú ṣé o lè gbà mí láyè kí n parí ọ̀rọ̀ mi náà. ok kí ló wá dé tó o fi rí tobìnrin rò láti kékeré ni àwọn òbí mi ti máa ń sọ fún wa pé tí àsìkò nǹkan ò bá tì tó ká má ṣe àti pé lórí ọ̀rọ̀ gbéyàwó wọ́n máa ń sọ fún wa pé tètè níyàwó kí o má bàa nípẹ́ má tètè níyàwó kò lè nípẹ́. Hmm. ó jọra wọn. kí ni ẹ àti kékeré ni màmá tèmi náà ti máa ń sọ fún wa pé ẹni bá gba tọrọ lọ́wọ́ ọkùnrin yóò gbà tọrọ ọ̀rọ̀ tó bá yá. <laughs> Eh, ẹṣin ọ̀rọ̀ ìdílé wa lórí ọ̀rọ̀ ìgbéyàwó ni pé olúkúlùkù nǹkan ni àkókò wà fún. Hmm, àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run ìwé oníwàásù orí kẹta ẹsẹ̀ kìíní. Hmm. exactly ìdí gan nìyí tí mi ò fi rí tobìnrin rò àmọ́ nígbà tí mo parí ìwé gíga ẹ̀mí ọlọ́run fi ń yé mi pé àsìkò ti tó láti ní àfẹ́sọ́nà àti pé níbi tí mo ti máa sìnrú ìlú ni màá ti bá onítèmi pàdé. so báwo wà ní iṣó tí wá ró ń tàn. bẹ́ẹ̀ ni mo ti rí i ṣùgbọ́n ṣùgbọ́n wàhálà díẹ̀ wà. wàhálà wàhálà bíi ti báwo. ṣó mọ̀ pé owó tí mi ò ṣe rí ni mo fẹ́ dáwọ́lé yìí mi ò mọ bí mo ṣe máa bí mo ṣe máa sọ fún un My background is really affecting me. Look, my brother, whatever happened to you before now is your past. Don't dwell much on it. If you dwell too much on your past, you won't be able to embrace the present. And if you don't embrace the present, you can't proceed to claim what the future holds for you. And don't let your background put your back on the ground. So, brace up and face your challenges. tí mo bá ní kí n kọ lórin mi ò mọ orin kọ tí mo bá ní kí n fọ̀rọ̀ yìí kéwì kò lè dánmọ́rán bóyá kí n kúkú fi torin tewì sílẹ̀ gẹ́gẹ́ bí dáfídì ṣe kọ ẹ̀wù irin sí ọwọ́ sọ́ọ̀lù ọba tó mú kànàkànà òkúta àkọ́kọ́ tó fi sí kànàkànà rẹ̀ òun ló ṣẹ́gun fún un. dìran a ò rọjọ́ muso lókun kí ló ṣẹlẹ̀ gan-an. mo bẹ̀rẹ̀ àdúrà láti mọ inú ọlọ́run fún ẹni tí ó yàn fún mi. ọlọ́run dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún mi pé àsìkò ìṣirò ìlú yìí ni. nígbà tí mo tún débí mo tẹra mọ́ àdúrà ọlọ́run wá ń jẹ́ kó yé mi pé. Pe kí ni. pé ìwọ ni ẹ̀bùn fún ayé. ẹ̀bùn. bẹ́ẹ̀ ni ìwé òwe orí kankanlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹwàá rẹ̀ ó sọ pé ta ni ó rí obìnrin oníwà rere nítorí tí iye rẹ̀ kọjá èèyàn ẹni tí iye rẹ̀ bá kọjá èèyàn jẹ́ ẹ̀bùn pàtàkì látọ̀dọ̀ Ọlọ́run èmi. rárá o mo mọ̀ pé o máa ní láti lọ gbàdúrà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tòótọ́ kí o tó fún mi lésì àmọ́ ohun tí èsì ẹ èsì rẹ ìbàjẹ́ ni mo máa fara mọ́. ẹ wo mo ṣáà sọ fún bákan mo ti sọ fún un ṣá ìyókù tí wàá kù sọ́wọ́ ọlọ́run àti ọwọ́ òun fúnra rẹ̀. bọ́dà dìran bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ń sìn ó ṣòpẹ́ ní confidence nínú nǹkan tẹ̀ sọ. <laughs> olódodo máa ń láyà bíi kìnìún ni ṣó ti yẹ yín sìn. Hmm, ẹ má sì gbàgbé pé àwọn náà ti gbàdúrà lórí ọ̀rọ̀ yìí ṣó ti yẹ yín sìn. kò sàdúrà ó ní ìpínlẹ̀ tó dáa fún ìgbé ayé lọ́kọ̀ọ́láyà tó bá máa yanrantí kẹ má sì gbàgbé pé ìdáhùn sí àdúrà ó lè má tẹni tó bá bà lọ́rùn ṣùgbọ́n tó bá yà ti jẹ́ ìfẹ́ Ọlọ́run èèyàn náà gbà bí àmì àgbélébù ni. rárá o mi dé mi ò lè sáré fún lésì bẹ́ẹ̀ yẹn ó yẹ kí n dúró fún bíi oṣù mẹ́ta sí mẹ́fà kí n tó fún lésì tí n bá sáré fún lésì bẹ́ẹ̀ yẹn ṣe ló máa rò pé ọmọ orí ìrìn kan ni mí. mo nílò láti jẹ́ kó mọ̀ ẹ́ mi ò kì í ṣaṣọ tó rọrùn láti rí kúrò lórí ìlú. <laughs> ó ṣe jẹ́ kó tó bí a bí a year tàbí bí two years sure aláìmètò kan tó kọ́lé kókó tó tún faná sí o ó ti gbàdúrà ọlọ́run dẹ̀ ti gbọ́ àdúrà ẹ̀ ó tún wá fàkókò ṣòfò ó jẹ́ tètè lọ jẹ ní o kẹ́lómi tó fi búrẹ́dì kó ẹ lómi ọbẹ̀ ẹ̀rín ẹ̀ pa mí. ẹ̀yin lẹ́mọ̀ iye wa sọ pé kí n máa fi rá mi bí ọkùnrin. Hmm. mo ti gbàdúrà dáadáa lórí ọ̀rọ̀ tájọ sọ mo sì ti gbé yẹ̀wò dáadáa pẹ̀lú mo wá rí i pé ẹlẹ́tàn pátápátá ni gbogbo ẹ̀yin ọkùnrin ó ronú yín ju ti ṣèbé àti paramọ́lẹ̀ tẹ́ bá ti jí lójoojúmọ́ ìwánú yín bíi ti èròǹgbà àbùkù ni àbùkù ní tóun bá ti jí láàárọ̀ ilé ẹni tóun fẹ́ fi ṣẹ̀sín lòun máa mórí lé ẹni tó fẹ́ fi ṣẹ̀sín ló ń wá lọ ọ̀pọ̀lọpọ̀ nú yín lẹ ti níyàn ńlé ẹ wàá fẹ́ fi ọdún kan ṣoṣo yìí dẹ̀bà láàmú wò ó dìran mi ò ṣetán láti fi ọkàn mi lé ẹlẹ́tàn àti elétè ìpọ́nni lọ́wọ́ nítorí náà rin tiẹ̀ lọ́tọ̀ kémi náà rin tèmi náà lọ́tọ̀. kí ló ṣe é tó ń ronú tó báyìí kí ló ń rò dúró de nǹkan tí ọlọ́run ní kó bá mi sọ ni. wo kì í ṣe gbogbo ọkùnrin ni ẹlẹ́tàn kì í sì ṣe gbogbo wọn ló ní ètè ìpọ́nni jọ sọ. dìran ẹni rere kan kò sí bí kì í ṣe ọlọ́run nípasẹ̀ jésù kristi nítorí tí o mọ jésù mo sì gbàdúrà mi ò rí rúdurùdu kankan lójú ọ̀nà ìrìn àjò wa nítorí náà dídùn lọ́sàn yóò sọ. <laughs> Praise God. <laughs> Eh, tó bá rí bẹ́ẹ̀ ṣé a lè gbàdúrà. sí irú báyìí rí ni. èmi. ah ah irú eléyìí ó ṣẹlẹ̀ sí mi rí látìgbà tí mo ti bàlágà ah èmi ìtọ̀ rárá rárá ah. ìyá máa jẹ mí o. Ah. ẹ̀sìn rèé ṣebí wọ́n máa ń sọ yí pé dànìdànì ìbánilágbà àtọyún inú ni tí ń tẹ̀lé gbogbo ayé kí wá ní tèmi ẹgbẹ́ àìsàn tí ò ṣe mí láti ìgbà kékeré mi ni wọ́n á tàn lé mi lágbà. ẹni ìwò ní sùúrù most times tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ possible kó jẹ́ pé ti overwork rẹ̀ tàbí kó jẹ́ pé stress. Eh. <laughs> stress ìgbà tá a campus tá a rírìn Ìbàdàn nínú ìfẹ́ ìrẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ sí mi. ẹni it's okay it's okay ṣó ti gbọ́ onídàá ti sunkún mọ́ dìde jẹ́ ká clean up ṣó ti gbọ́ it's okay stress ló máa fẹ́ jẹ tàbí kó jẹ́ pé ti overwork rẹ̀ onídàá ti rest ni ah. mm, ó ti tó ó ti ah kò sí ah, problem a máa gbàdúrà ni ṣe ni kò sí ogun tó kọjá agbára Ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà. Ah. ní orúkọ Jésù. àmín. Afana. Okay, um, Hope. Ah, Eniola. Mide, how are you? I'm fine. fine, Baba Papa. How was your night? It was fine, thank you. So, okay, yeah. Uh, how was your night? Very well. ṣé kò sí. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. Ah, kí ló ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ sí mi nìyí o àfi bíi ti kẹríkẹrí ìyà yìí pọ̀. Ah, ó ga o ṣó ti máa ń ṣẹlẹ̀ sí ẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. rárá ohun tó fi jẹ́ kàyéfì fún mi gan-an rèé torí ìwé ò ṣẹlẹ̀ sí mi rí. Ah. Eniola, Ẹniọlá ṣé kò sí àbí nǹkan kan ṣẹlẹ̀ sí ìwọ náà ni. rárá o kí ló tó sọ bẹ́ẹ̀. mo kàn wò ó pé ojú ẹ kọrẹ́ lọ́wọ́ díẹ̀ ni. wò ó ó mọ̀ pé ohun tó bá dé bá mi ó dé báwọ̀ náà èyí tó dé báwọ̀ ó dé bá mi ìdí nìyí tí mo fi ń sọ gbogbo nǹkan wọ̀nyí fún ẹ o. àdúrà náà la máa gbà pẹ̀lẹ́ bó wà ní ṣé kò yẹ kó o lọ gba treatment or something. pé ya kí n lọ sí ilé ìwòsàn àbí. at least wọ́n ṣàfún ẹ ní ìkọ̀kan lò. tí n bá lọ sí ilé ìwòsàn ọ̀rọ̀ mi á dàbí ọ̀rọ̀ ẹni tí ayé ń ṣe tó ń lògùn ẹ̀jẹ̀ ni. Um, ìjà la fẹ́ ṣe báyìí kí fẹ́ ṣe. When we ask, he answers when we knock. He opens whatever we ask in his name. Surely he will do. when we ask. He answers when we knock. He opens whatever we ask in His name. Surely He will do. Oh God, Adura, Oh, oh ìmúra olódodo. àdúrà olódodo ń ṣiṣẹ́ agbára. ó ń gbọ́ àdúrà olódodo. mi láre ẹ̀rín ló kù mí kù mo ti tẹ Sátánì pa á ah, mo tẹ wọ́n fún ẹ kó o sọ fún àfẹ́sọ́nà ẹ kébìjọ ọmọ ìgbésẹ̀ tẹ bá máa gbé o kọ̀ jálẹ̀ èmi ò lè máa sùn sórí ìtọ̀ lójoojúmọ́ o máa fọṣọ ọ̀tọ̀ lójoojúmọ́. mi ò lè sọ fún un mi ò lè sọ fún un ah, owó ìtìjú pátápátá ni láti sọ fún ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ gbà fún pé mò ń tọ̀ lé ah, ọlọ́run mi níbo lójú rẹ wà mú ẹ̀gàn àti àbùkù yìí kúrò nínú ayé mi ṣàánú fún mi olúwa ṣàánú fún mi. màmá má bínú náà ẹ èmi náà mọ̀ pé eléyìí ṣe àpẹẹrẹ rere fún ìbẹ̀rẹ̀ ìbánidọ́rẹ̀ẹ́ má bínú jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́ mo mọ̀ pé kí iṣẹ́ kan tó dáa mo mọ̀ pé kó dáa lóní kí ló sọ fún àfẹ́sọ́nà tí mo ṣẹ̀ṣẹ̀ jọ hàn fún pé mo farò palẹ̀. Ìyọ̀jọ̀ ah! má bínú má bínú náà ẹ jẹ́ ká wà nǹkan tá a bá máa ṣe sí jọ má bínú jọ ó ti tó jọ má bínú má bínú. Mo mọ̀ tẹ́lẹ̀ pé Ọlọ́run ń gbàdúrà hmm. ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí tún jẹ́ kí n gba Ọlọ́run gbọ́ sí i ó dẹ̀ jẹ́ kí n nífẹ̀ẹ́ rẹ̀ sí i. Uh-huh bẹ́ẹ̀ ni ìwọ̀nba àdúrà tèmi àti ẹjọ́ gbà yẹn ó mà ṣiṣẹ́ ìyanu ńlá. ẹ ah. kí ló ṣẹlẹ̀. nígbà tí a gbàdúrà tán hmm. kí a tó lọ sùn lánàá ni àwọn aláìní kan ṣe yẹn bá tún wá. kò jọ ojú oorun kò jójú ayé bóyá àlá ni bóyá àràn ni mi ò tiẹ̀ mọ̀ ṣùgbọ́n nígbà tí mo pariwo ní orúkọ Jésù ni wọ́n bá pòórá. ọ̀rọ̀ ọlọ́run tó sọ nínú ìwé orin dáfídì orí kẹrìndínlọ́gọ́ta ẹsẹ̀ rẹ̀ wípé ní ọjọ́ tí èmi bá kígbe nígbà náà ni àwọn ọ̀tá mi ó pẹ̀yìn dà hmm. òótọ́ ni mo gbàgbọ́ wípé tí àwa méjèèjì bá pa wọn pọ̀ tí a kígbe pé olúwa àwọn ọ̀tá wa wọn á pẹ̀yìn dà nítorí náà ǹjẹ́ ó ní ohun kan tó ń dùn ẹ́ lọ́kàn tí o fẹ́ kí a jọ gbàdúrà sí. mo gbàgbọ́ wípé tí àwa méjì bá pa ọkàn pọ̀ tí a gbàdúrà lé lórí kò sí bí ogun yẹn ṣe le tó á rebete. <laughs> nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kí ni. ṣó o rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ńṣe <sighs> lọkàn mi ń pòwúru mo nírẹ̀wẹ̀sì ọkàn. ṣótán kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé kò sí ogun tó le tó tó le tó le gidi bíi bíi akọ dẹ́símà tó yẹ pé kò sí bí ogun náà ṣe le tó tí a bá pawọ́ pọ̀ tá a fohùn kan gbàdúrà ogun yẹn á ṣẹ. Ah dìrò wàhálà ẹ̀ ti pọ̀ jù jẹ́ ká gbàdúrà sí ilé tí mo sọ sílẹ̀ yìí. ó dáa ó yá ká gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olúwa ọlọ́run alágbára a gbàdúrà wípé ṣe mí jẹ́jẹ́. kí la tún rí gbọ́. látìgbà tá a ti pàdé bí ìlójú mi ti wà lára ẹ̀dẹ̀ wọn see i'm in love with you i cannot hide my feelings anymore. You don't mean it, do you? You are asking me out? your honor, as a woman mo ṣe bí ìran ọkùnrin ló yẹ kó máa dẹnu ìfẹ́ kọ obìnrin. ẹwẹ fọ̀rọ̀ ọlẹẹdarí ayé ìgbà kan nìyẹn ah, ṣe ráyè sí i obìnrin tí o bá ti fẹ́ lélẹ̀ á dẹnu kọ ọkùnrin o ah, obìnrin pọ̀jọ pọ̀jọ ọkùnrin lọ́nà. Is that time women swallowed their pride and began to speak up really. Ah. ẹ wò ti jẹ́ ká fìyẹn sílẹ̀ ó ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. ìbéèrè wo. ǹjẹ́ ẹ mú àwọn èèwọ̀ ilẹ̀ Yorùbá àwọn èèwọ̀ tó ní kìmí ni o kì í ṣàwọn pẹ́pẹ́pẹ́ bíi má jẹun lẹ́nu ọ̀nà má jókòó lórí odó àbí gbàmú pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ yẹn. kí ló dé kí ló fa ìbéèrè yìí. ẹ tiẹ̀ sì máa kọ́kọ́ dáhùn nà ó pe nínú ṣàǹṣọlá. ó dáa èmi mọ èèwọ̀ kan nílẹ̀ Yorùbá tó ní kìmí dáadáa. ó yẹ sọ fún mi èèwọ̀ ni kí ọmọbìnrin máa dẹnu ìfẹ́ kọ ọkùnrin. Ah, ah, ṣé bá a dẹ̀ ti sọ̀rọ̀ yẹn parí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin ò lẹ́mìí ìdáríjì ni. dìran mm. wọ́n ló kàn náà. mò ń bọ̀ sórí wọn pè. ẹ má bínú ah, kí wàá ní báyìí ṣe rí èèwọ̀ kan wà nílẹ̀ yorùbá tí àtúbọ̀tán rẹ̀ ó burú gan-an. wo mo ní nǹkan tí mo fẹ́ lo àkókò mi fún. ẹ ní ní sùúrù ṣe rí ní ilẹ̀ yorùbá tọmọbìnrin bá wà tó ń tọ̀lé lọ́mọ fi tó rú èjì wa yìí tí ò ṣíwọ́ àti máa tọ̀lé kò lè ṣíwọ́ mọ́ láéláé o èèwọ̀ tó wá wà ń bẹ́ẹ̀ ni pé tí irú ọmọbìnrin bẹ́ẹ̀ tó bá dàgbà tó lọ́kọ tó bímọ ṣe rí tí ìtọ̀ tòun àti tọmọ ẹ̀ tán bá fi lè pàdé <laughs> bó bí igba ọmọ wọn mọ kú ni. jọ báwo ni gbogbo ilé ìṣe kàn mí ná. ẹ wá tiẹ̀ sì dúró gbọ́rọ̀ tán ẹ̀ hmm, ìwọ <laughs> aago mi ló máa dé adìyẹ last tí wọ́n wò mi máa fẹ́ gbẹ̀yìn àbí kí n tiẹ̀ sáré tẹ̀lé ọkọ̀ àtọ̀lé. mọ́mí mọ́mí màmá ẹ ní. mo rí text message ẹ ló jẹ́ kí n pè ẹ́. ẹ wo mọ́mí mo sáré ní ìdòwú yẹn gently for something very very important. Ah, ah. owó again kí ló ń ṣe ẹ̀gùn ẹ̀yìn ọ̀la. kò sí mà. kò sí kò sí tó máa ń sọ náà nìyẹn. ẹ owó aláwí tó ń fún ẹ kò sẹ́ni tó ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá máa béèrè owó lóòrèkóòrè. ẹni ọlá èmi nìyá ẹ̀ òkú kì í farapamọ́ fẹ́ni tó fẹ́ wẹ̀ ẹ́ nǹkan tó bá ń ṣe ẹ́ gan ni kò ṣàlàyé fún mi ẹ má fọwọ́ tó ń dùn ẹ̀ bá bí aṣọ. màmá ẹ ní mo ní kò sí nǹkan kan máa. kò sí nǹkan kan ẹni ọlá kò sí nǹkan kan ah, mi ò understand ẹ o ìgbà náà dáadé ṣẹ̀ṣẹ̀ fowó ránṣẹ́ sí ẹ tó tún ti ń sáré béèrè owó mi ń sìn ẹ wò mọ́mì ẹ má wọrí tọ́rọ̀ mi bá ti di testimony màá máa sọ fún yín kẹ̀sì wàá máa wo kò dẹ̀ ní pẹ́ mọ́ tó fi máa di testimony o kò ní pẹ́ mọ́. ó dáa kò burú. In Jesus' mighty name we have prayed. Amen. Amen. Praise the Lord. Hallelujah. Ah, thank you, Jesus. Oh, darling, yeah. Nice. Nice. Ah, Jesus. Ah, I'm so tired. Same here. Henry. Hmm? o ti ẹ sọ nǹkan for me. mi bógun ṣiṣẹ́ mo kò ṣàrí pé kò sógun mọ́ kò sọ tẹ̀ mọ́ ni mi ọ̀rọ̀ ńlá ló bèrè yẹn hm, wo ogun ìtí ìṣe o. Jesus ọgbọ́n wo ló wá dá sí. adult diaper ni mo. ẹ ẹ o èyí ga o. ìgbà burúkú lèyí o. máa ṣe rí nìyẹn o. ah ah. ẹ̀yin gẹ́ ò ṣe kúlé o. Eh, kí ló ń wà ní. ó tọ̀ sára ni. ọlọ́run má jẹ́. Ah, ah. bóyá ara ẹlòmíì nìtọ́ ti ń rùn. <laughs> Ah. ewúrẹ́ tọ̀ọ́lé àwòbáwí àgùntàn tọ̀ọ́lé àwòbáwí kẹ́ni mọ́ni tọ̀ọ́lé ẹ̀wá odò níyàrá ẹ̀kìlọ̀ fún kó má ṣe rú mọ́ omi gbé wá. mo rò pọ́rọ̀ tó wà lẹ́yìn yẹ kó jẹ́ ọ̀rọ̀ ohun tó bá dé bójú yẹ kó bá mú ni èmi ò mọ̀ pé ọ̀rọ̀ ẹ dábẹ́ èèyàn kan lájọ ń ṣe mo fi adúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyẹn pamọ́ sí ẹ lọ́wọ́ àṣé kò bá sàn kí n lọ sí àárín ọjà lọ́fọ̀nfẹ̀ rárá mi sí gbòòrò ayé ah ojú kìrìsìtẹ́nì tòótọ́ mo fi ń wò yín o àṣé àgbàyà lásán lásán nìyẹn ẹ ṣe o òdùkún ẹni ọlákọra balẹ̀ o kò da ọ̀rọ̀ sílẹ̀ ni gbogbo nǹkan tó ń anyway whatever the case may be ṣáà má bínú ariwo tó ń pa ìgan ó ti pọ̀ jù. kí ni òye ẹ kí ni òye ẹ ìwọ kọ́ ló lọ sọ fáwọn ìyanu kan tó ń ṣẹlẹ̀ sí mi tó fi ń fi mí ṣẹ̀ sí ẹlẹ́yà. rárá o èmi kọ́ ni mo sọ fún wọn o bíbélì sọ wípé ká má ṣe fi ohunkóhun búra ṣùgbọ́n ká jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kó jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ wá sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ bóyá wá lọ́nà mìíràn àbí ibòmíràn tí wọ́n ti gbọ́ o ṣùgbọ́n kì í ṣe èmi ni mo sọ fún wọn mo sì fẹ́ gbà ọ́ pé kó gbà mí gbọ́ kó má bàa ṣe sí ọlọ́run. báwo ni wọ́n wá ṣe gbọ́ ah, mo ṣe sìn. that's not true ọmọ ọlọ́run kì í ṣe ẹ̀sìn kò sí ogun kan tí agbára ọlọ́run ò ká á tú ọ sílẹ̀. Ah. It's ah.